محمد رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه بعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله تعالى باب المساقات والتجارة عن ابن عمر رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وآله وسلم عامل عامل أهل خيبر بشطر ما يخرج منها من ثمر أو زرع متفق عليه وفي رواية لهما فسألوه أن يقرهم أن يقرهم بها على أن يكون يحصوه عملها ولهم نصف الثمر ولهم نصف الثمر فقال لهم رسول الله صلى الله عليه وسلم نقركم بها على ذلك ما شئنا وقروا بها حتى أجلاهم عمر رضي الله عنه ولمسلم أن رسول الله صلى الله عليه وسلم دفع إلى يهود خيبر نخل خيبر وأرضها على أن يعتمدوها من أموالهم ولهم شطر ثمرها إنه قالوا أقول نجرى بنت على إخوان نكبر المتأخر الإيجار المساقات òun náà ní kéèyàn máa bá wọn mójútó igi igi tó jẹ́ pé máa ń sèso gẹ́gẹ́ bí igi dẹbìnú gẹ́gẹ́ bí igi ìlà gẹ́gẹ́ bí igi mángò gẹ́gẹ́ bí igi kajú àwọn igi dídẹ́ kí wọ́n máa ń sèso kéèyàn máa bá wọn mójútó nípa fífún lómi mu kéèyàn sì máa bá wọn mójútó nípa títọ́jú rẹ̀ <clears throat> pẹ̀lú wípé owó sẹ́yìn ló jẹ́ kíkan nínú àwọn èso ogi yẹn owó sẹ́yìn ìpín kan nínú àwọn èso ogi yẹn ni tọ́ a sì ní almuzara'a òun náà ní kéèyàn báyàn rólẹ̀ ẹnìkan gbélé mọ́ ìwọ́n sì dágbẹ̀ wọ́n á ní kí wọ́n máa rólẹ̀ yìí ẹ máa dáko lórí rẹ̀ fẹ́ni tó nílẹ̀ ṣùgbọ́n ìwọ tó fẹ́ roko irun wọn lọ ra èso tó gbìn irúgbìn tó gbìn wọn lọ rà bàbá tó gbélé kalẹ̀ kò séjú kó gbélé kalẹ̀ lọ lórí pé ìṣọ́ọ̀lọ́ ní ìgbà tí èrè oko bá jáde báyìí báyìí báyìí láàmà pẹ̀ eléyìí náà ń pè ní al mudara ìbániroko ìbániroko lórí pàdé máa pín èrè rẹ̀ nígbà tí a rí nínú àlàyé tá a ti nìsín wípé ẹni tí ó roko oní ọ̀wá ètò tá a gbìn irúgbìn tá a gbìn wá bàbá onílẹ̀ kí ló ń ọkàn ìbílẹ̀ ni wọn. adé ti tọ́ka síbẹ̀ nígbà tí àwọn jùmọ̀hóòrò fọkàn hàn àwọn tó pọ̀ jù nínú àwọn olùmọ̀ nípa ìṣẹ̀rí àti sọ pé kò tó kágbé bàbá olóko gbé oko sílẹ̀ àyà àti kó tún jẹ́ kó ló pèsè èso tí wọ́n gbìn irúgbìn tí wọ́n gbìn. ìgbà tí apákan náà kò kọ́ àwọn sọ rárá ó ti tó kápó ó gbélé kalẹ̀. tí ẹni tó ní òun náà lọ́gbọ́dọ̀ fi irúgbìn lọ́gbọ́dọ̀ mú wa tó ń bá ní áá báwo ló ṣe jẹ́ fẹ́ pé àgbẹ̀dẹ ọ̀kọlẹ̀ àgbẹ̀dẹ òrùkọ òun ni ó tún pèsè irúgbìn tí kò sí yẹn jẹ́ ń bẹ̀ ẹni tó sọ pé tó pé kò gbélẹ̀ kalẹ̀ wọ́n sọ pé á ah, kò ṣe tó òbúrú kó gbìn sátẹlẹwọ rẹ̀ ọgbẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ hẹn kò ṣe tó kó gbìn sátẹlẹwọ rẹ̀ kárí bí ó ṣe wù nítorí pé ilẹ̀ a ah, bàbá nìyẹn. fún àwọn àgbẹ̀ tó fẹ́ dáko eléyìí wá gbélé kalẹ̀ kí wọ́n á ní tó tì lára láti lọ wá tọrọ kọ́bọ̀ eléyìí tó fi ra irúgbìn eléyìí tó gbìn tó o ti kọ́lẹ̀ èlò ni wọ́n ń ta wọ́n ti fi àgbàdo ni wọ́n ń ta eh, ọkà adé bàbá yìí náà ti tó eléyìí jẹba eléyìí ni wọn ń pè ní alimusafa àti alimudara ìmọ̀ àlejòrò òun náà ní káfílẹ̀ káfírẹ̀ ẹ̀yìn ọ̀tá lẹ́yìn ẹ̀kan fi rẹ́ǹtì bẹ́ẹ̀ nìkan ni wọ́n yàtọ̀ sí àlùmọ́dára dáko lórí ilẹ̀ mi fún mi kémi pẹ̀lú òòlù ọjọ́ máa pín èrè rẹ̀ yàtọ̀ sí àlejò mo rẹ́ǹtì ilẹ̀ mi fún ọ kọ́ máa fi dáko lórí kọ́ máa sanwó fún mi gbàgbé yàtọ̀ wà láàrin méjèèjì tọ́ yàtọ̀ sí alùsàkọ́ alùsàkọ́ arákùnrin tẹ pé wàá bá yín tẹ kò sí kankan fún irúgbìn lómi ń sì mójútó lọ igi eléso ń fún lóbi ń sì mójútó rẹ̀ kọba ń pin kankan kọba ń kọbi kankan nítorí ti wà ńlẹ̀ lọ́wọ́ amójútó eléyàn náà ń pè ní gẹ́ni alimusa ọ nítorí takoyo takoyo fífún ọkọ lómi mu ṣùgbọ́n alimusa ráà eléyìí yóò rolẹ̀ yóò rolẹ̀ yóò rolẹ̀ yóò tún gbìn náà rẹ̀ ṣùgbọ́n pẹ̀lú pé èmi tí mo nílẹ̀ ló ń dáko fún ṣùgbọ́n kí ló wọ́ ìyá rẹ nígbà tá a bá kéré òkú èmi pẹ̀lú rẹ á dìjọ pín nítorí òkú bá dájú ní bàbá ti fẹ́ nu kò sí ẹnìkan kó kékeré ẹnìkan kó two to one àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àlè ìjà ọ̀rọ̀ èmi ò fẹ́ talẹ̀ ní ṣùgbọ́n mo fẹ́ ti háyà kí wọ́n máa fi dáko àbí tí wọ́n bá fẹ́ ti ṣe fún iye ìgbà tó ọba gbàdà kọkàn mi irú èrè tó ń jẹ ń bẹ àtà ìdèrè rẹ èmi kàn ní pé kọ ọsàn orí rẹ ti di ọ̀rẹ́ ntẹ ẹnì pé tó bá gbé rí rẹǹtì lẹ wọn ṣẹlẹ̀ láwùjọ wa nàìjíríà ẹ̀yin lè ní pírójẹkìtì máa dàpọ̀ ẹ wá lọ tọrọ lẹ kí wọ́n yọ̀ǹda fún yín kẹ́ máa dàpọ̀ lórí ilẹ̀ àwọn àwọn àdìpọ̀ fún àwọn olè yọ̀ǹda fún yín lọ́fẹ̀ẹ́ ẹ̀yà àbíjẹ́ bá ti tán láti rẹ́ǹtì èyí náà wá béèrè kí ló wọ́n fẹ́ máa gbà lọ́dọọdún ezike lóṣooṣù kọ́lọ̀ mẹ́jọ àgọ́ èlé ló lẹ́fẹ́ máa gbà lọ́dọọdún fẹ́ràn púpọ̀ dídá ó ní ṣe pẹ̀lú long time period èló lẹ́fẹ́ máa gbà lọ́dọọdún àwọn akọ̀ ń gbé lọ́dọọdún àwọn fẹ́ máa gbà káfẹ́ thousand lọ́dọ̀ rẹ̀ lórí fáwọn kan ní twenty acre nípa ọmọ dáko bẹ̀ àwọn ti fẹ́ lọ gba káfẹ́ thousand lọ́dọ̀ sọ́wọ́ sọ́wọ́ rẹ̀ yóò fẹ́ náà lágbàgbọ́ ọ̀sán kankan tó eléyìí ọ̀rẹ́ ìṣẹ̀lẹ̀ gbàmí wọ́n sì lè sọ fún ọ pé kókó náà lásán lọ́sọ̀rọ̀ lábẹ́ ẹ̀ lọ́mọdé àpò náà àgbà kọ́bọ̀ lọ́dọ̀ rẹ̀ afẹ́fẹ́ wọn náà ti ta kókó lẹ́yìn sódà tí àjèjì kan bá wọnú rẹ̀ fún ọmọ pé yóò tètè ta wọn lólobó ó tún mọ̀ sí pé wọn ò gba kọ́bọ̀ lọ́dọ̀ rẹ̀ ṣùgbọ́n àti fẹ́ǹtà òun náà ní sáfíìsì kan ti rẹ́ńdà fún ìgbà míì ìyẹn lè dáàbò lórí ìlọlẹ̀ wọn làwọn ò gbowó nǹkan táwọn ń sọ ẹni pé gbogbo ìgbà tó bá ti kéré òkú ó mú ìṣọ ẹyọ mẹ́ta wá. àti àgbàdo àti epo pupa five litre owó wa nílé wọn ní máa padà dòwó ní àwọn lè ta tù sáájú tó fi gbọ́dọ̀ jẹ mẹ́ta tí mo bá mú iṣu mẹ́wàá wá ń kọ wọn ní mẹ́ta kò gbọ́dọ̀ ju mẹ́ta àwọn aláàlá lè ó bínú. àjẹkẹrù eléyìí ó bírèkì pótókòlù rẹ ọlọmọdé tí ẹ bá ti ní gbàgbé mẹ́rin márùn àjẹkẹrù fọmúlẹ tí ọba ti ní jẹkú mẹ́ta péré ló kó wádọ wa mọta wò adakọ ẹ fọmúlẹ ìfọlànfọ epo ti jẹ pọrọpẹgẹtì wọn ni làwọn bàbá bàbá ńlá àwọn ọlọ́run wọn ọlọmọdé ilẹ̀ wọn lẹ kálukú sùn tó ẹnìkan nílẹ̀ wọ́n ti tún pọ̀ three nígbà degree agriculture expert alhamdulilayi wọ́n ní ìdílẹ̀ tó fi roko bàbá tó sì nílẹ̀ ọ̀fẹ́ kí lọ́ọ́ wà gbáyàwó bàbá tó wà nílẹ̀ wá ní ẹ̀jẹ̀ ká wá sí tẹ́ǹtì náà wọ́n á máa dáko lórí ilẹ̀ ní lórí tó gbogbo èrè oko tó bá jáde àjọ máa pín in lẹ́yìn náà lè gbàgbé àbẹ́ẹ̀lẹ̀ ẹ dáhùn kí ni problem tó lè lè gbà wọ owó nílẹ̀ ẹ̀rí òkè tó automatically torí pé òun ó gbilẹ̀ kalẹ̀ nínú kíkọ jókòó kalẹ̀ lásán kí máa tẹ́ra mi jẹ́ ọdún kìíní ọdún kejì ọdún kẹta ọdún mẹ́rin ogún ogún ọdún tí mo ti graduate mo ti gbàgbé ẹ kí ni wọ́n ń pè mọ́lítìn gan ìmọ̀ mọ́lítìn má. níbi kẹsẹ̀ máa lọ padà sínú notibúùkù tó ti dànù. àbẹ́ gẹ́tì ẹ̀ tó ẹni fẹ́sì ní ilẹ̀ ni wọ́n jẹ kí ni wọ́n jẹ torí pé díẹ̀ díẹ̀ wọ́n náà padà jẹ tó nílẹ̀ díẹ̀. tó ọ̀sọ̀ yìí pé òun fẹ́ pété bá dáko yẹn tán ìwọ ló roko òtítọ́ kan o òun kàn sílẹ̀ kalẹ̀ ní o òtí yẹn jẹ́ bẹ́ẹ̀ o ilẹ̀ tó pé kalẹ̀ náà máṣá ọlọ́lá pọ́tẹ́ nàbílà wọlọ́dún lọ́dàkó lórí lónìí ẹ̀kọ́ ríran o tọ́ba ń di ọ̀ka ó sì bọ̀ ọkọ̀ ọmọ ọba ni tọ́ọ̀gá yọ̀ǹda ṣùgbọ́n tẹ́lẹ̀ yìí kan yọ̀ǹda òun á sọ ike tẹ́ bá kéré oko wọn ò bá fọ́ péré ló fẹ́ gbà tó pé àbí òkè ọ̀ ọ̀là òkè ọ̀ three over ni wọ́n gbà wọ́n gbà one over four láì nílẹ̀ láì níkan ọlọ́wọ́n fà lùbáríkà torí pé díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ tó máa ń forí sí àwọn èrè oko tó máa ń kó yẹn tó máa ń tà wọn náà máa ṣe ìbò tí wọn náà fi padà lọ sí kíni tó fi padà ra lẹ́sẹ̀. tẹ̀lé wọn pè ní al muzara'a ọtọ́ láti òfin ọlọ́run bá wọn kódà tó máa ní fifty fifty kódà tó máa ní three to one fóònù ó mu three ìwọ ló mu one ọ̀sán tí kò jókòó lásán lọ ọ̀sán tí kò jókòó lásán lọ tọ́ èèyàn ní igi mọ́ngò lọ́rẹ́gẹ́dẹ́ igi kaṣu lọ́jàrá igi kòkó masha Allah ẹ̀yin ò sì lè lọ jókòó tì gbogbo àwọn igi yìí náà ló ní ìdààmú tító ẹ má kà máa wò pé mọ́ngò máa dá so yìí máa dá so tó bá rà mójútó iye èso ti ń so nígbà tí ò lámójútó tó bá lámójútó yóò so ju dọ́bù rẹ̀ lọ bọ́lọ̀ ti dá àwọn ibi wọ̀nyẹn. lẹ́yìn náà ni ká tún tẹ rí yẹn tó wá tó owó gegege báyìí ó nídìí àmójútó ó kéré jù lọ́wọ́ àwọn olè àbẹ́ẹ̀gẹ́ tiẹ̀ ẹnìkan kankan lu ní oko yín ni wọ́n bá máa já nǹkó tó gbogbo eléyìí náà nídìí àmójútó ókè àwa tí wọ́n á ní kíka á ní mango àti wọ́n á ní kòkó ó ní ìdí ẹjọ́ bàbá àmójútó ẹni tó ti pé ọmọ fún lómi mu especially tó bá ti di ní àsìkò ọ̀gbẹ́ni ẹni tó pé ọmọ bá wa yọmọ bá wa tú àwọn koríko tó bá ti fẹ́ máa wù sí àyíká àwọn igi tó ẹgbẹ́ àwọn koríko yẹn lè ṣe ìdàgbàsókè àwọn igi yẹn ó lè ṣe ní sùtà. so ẹni tá a bá gbà bá àwọn wa ní sọ pé ẹ ìdí owó ìwọ́tọ̀ ní nǹkan kan àwọn àjọ máa pín kínní à tọ́ọ̀bù á ti ṣe tán láti fi nǹkan kan lẹ̀ gbogbo nǹkan lèèyàn máa ń sòkò. ọ̀pẹ gẹ́gẹ́ bí láti ṣe rí nù. tọ́lọ̀ ń bábá kádàrá ṣe má padà ní nǹkan tó pọ̀ ẹ gbọ́dọ̀ fira yín sípò ẹni tí ò ní ya wọn. torí pé ẹni tó bá ní tọ́pọ̀ tó bá ya wọn nǹkan wọn máa ń bàjẹ́ o nǹkan wọn máa ń bàjẹ́ gan-an tó ń torí pé nísìnyí báyìí wọn ò lè igi kan ò lè dágbóse wọn nìkan ò lè máa wa mọ́tò mẹ́wàá àtẹ̀já ẹ̀ abẹ́rẹ́ rí bẹ́ẹ̀ wọn nìkan ò lè máa mójútó pọ́ǹpì ní mẹ́wàá àtẹ̀já ẹ̀ wọn nìkan ò lè mọ́tò pàbáìdì òṣìṣẹ́ bíi fífì àtẹ̀já ẹ̀ àwọn onídìí àwọn èèyàn tó tí ọba ti wá láwọ́ òjijì lórí ti gbogbo kan rẹ̀ bàjẹ́ ó ti tàn torí ẹ̀ tó ti jẹ́ pé ara àǹfààní kí èèyàn lọ ilé ẹ̀kọ́ nù èsì kí wọ́n lọ kó òyìnbó nílé ẹ̀kọ́ lásán fa èèyàn lọ kọ́ gbọ́n bẹ̀. ẹ̀rì pé ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀kọ́ tó ní ti pẹ̀lú management wọ́n mọ̀ kọ́ wa ní advantage and disadvantages ti partnership. ẹ̀ nítorí pé tí ẹ̀ bá mọ ṣe ẹsẹ̀ lé ní ẹsẹ̀ lé mú àwọn kan partner yín tí èsì kí wọ́n bá yín fi wo yín gàgán but ẹnu wọn pátínà yín gba pé àwọn níran dúkìá yín lọ́wọ́ tó níjọ́ parun téèyàn bá máa ṣe wàhálà èèyàn di tàn kíákíá ni èèyàn di tàn kíákíá rẹ̀ ń tí dúkìá rẹ̀ bá ti fẹ́ ju orí rẹ̀ náà gbọ́dọ̀ fẹ̀ èrò orí rẹ̀ gbọ́dọ̀ fẹ̀ tontori ẹ ẹ wá lóko kòkó lọ bá ẹ lóko igi igi ẹyìn ọ náà lọ já sí rẹrẹ wọn nìkan náà ló ṣe gbogbo ẹ o tún ní màálù lọ dára ọ̀dà màálù lọ kó tó padà wá bá wọn di ṣé màálù mi ò ti jẹ gbogbo jù ẹ tó o nídìí àwọn èèyàn púpọ̀ láti ràn ọ́ lọ́wọ́ torí délé musa kan òun náà pàtàkì ẹ sì rí i pé àwọn bàbá olówó mi bó wọn ṣe máa ń dìtàn nù torí pé òun nìkan ńlọ́fẹ̀ẹ́ jẹ kò sí pé ìwọ jẹ kémi ọjẹ fún ẹhẹn bàbá tó bá lówó tó bá mọ ìwọ jẹ kémi ọjẹ irun wọn owó wọn máa ń pọ̀ sí i bàbá tó bá jẹ pé àdájẹ ni à gbogbo nǹkan bàjẹ́ ni gbogbo nǹkan bàjẹ́ torí ẹ̀ irú rẹ̀ náà ló bí alimusafa a ti ní àwọn ti owó anídìí ẹjọ́ máa mójútó ẹnìjọ́ máa mójútó yẹn ó pàtàkì púpọ̀ láwùjọ wa àwọn ẹgbẹ́ ẹ̀yìn kẹrí yẹn àwọn ẹgbẹ́ ọ̀pẹ yẹn lọ́pọ̀lọpọ̀ gbà mí ìjàmbá tí máa ń ṣe gbọ́wọ́ mi yàn látàrí bá ẹni tá a fi sọnù ìdí ẹ̀yìn yẹn yí owó nìyà ìdí ọ̀pẹ náà ti ń ṣe epo yẹn ìdí owó gidigidi nì kí ló máa ń ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ gbà àwọn alátẹnujẹ àwọn ajé òkété àwọn ajé àwọn adẹdẹ ọdẹ ọdẹ ẹmá wọn lè kó àwọn fẹ́ péjú àwọn fẹ́ kó kété àwọn fẹ́ pẹ mọ wọn kàn wọn kàn sọ̀rọ̀ àjò oko rẹ mi fáwọn ìgbẹ mọ pọ mi èjò pọ mi ẹwà oúnjẹ kújẹ bá wọn kàn tẹtí náà sínú oko ni ọpọlọ wọn ò ní kọ sí ké dúkìá dúkìá màlélẹ yìí kódà bá sọ sí káwọn lè gbé akéwìn kò ní jó kankan bíi àwọn èjò ló máa lé ká bẹ́ẹ̀ bá rí i pé adúrú dúkìá ti jóná wà láàyè ẹlòmíì millions of naira ni wọ́n jó láàrin wákàtí méjì mẹ́ta pàápàá jùlọ tó máa ti ń dásìkò ọ̀gbẹ́lẹ̀ ṣé bá lẹ́nu tí mójútó kọ́ bẹ́ẹ̀ kọ́ ọmọ tó sókè sódò àwọn dànù kí lè sẹ́dá àwọn tí mo bá ẹni tó. bẹ́ẹ̀ kọ́ wàá rí wo kálukọ́ ọmọ tí bàbá ìbá lọ gbẹ́ nìkan mú ni wa yóò fi jókòó tí ọba ti jẹ́ nìkan mú kí ló bá ti bẹ̀rẹ̀ sí ní joseph kó wọ́n máa wọ́nà àti ṣẹ́gi ni àti paná yẹn kìí ṣe kíkọ́ kàn fún oko yín lómi lásán torí pé tí oko bá tóko a lè má lówó láti fẹ́ǹsì rẹ o tábà tún fẹ́ǹsì rẹ táwọn olórí ibùkún fẹ́ǹsì ńkọ́ tí wọ́n tún sọ ọ́nà sí ńkọ́ pé àwọn ọ̀pọ̀ ẹ̀mọ́ni tẹ́ ẹ̀ torí ẹ̀ a nídìí ẹni tí ọmọ bá ní mójútó ní alimusa ọ eléyìí jẹba tọ gbogbo orí eléyìí làwọn náà bùkátà ká mà nípa wọn nínú fiqh al-islam àdìsí tí ọwọ́ àwọn àwọn àjò alómi ọwọ́ látọ̀dọ̀ abdullahi bin umar radiyallahu anhuma anna rasulillah sallallahu alayhi wa sallam amala. أهل خيبر بشطر ما يخرج منها من ثمر أو زرع متفق عليه ولا النبي صلى الله عليه وسلم ọba àwọn ará Khaybar ọba àwọn lágrímẹ́ǹtì pé wọ́n ó ṣiṣẹ́ fún ọba àwọn lágrímẹ́ǹtì pé wọ́n ó ṣiṣẹ́ fún lórí ilẹ̀ Khaybar wọ́n ó ṣiṣẹ́ fún lórí ilẹ̀ Khaybar ipe wọn máa gba ìdajì gbogbo nílẹ̀ Khaybaru bá tọ́ba mú jáde èso àti irúgbìn fifty fifty làwọn jọ máa pín kálẹ̀ ní tọ́ba wọn lágírímẹ́ǹtì bẹ́ẹ̀ anabi wa Muhammad sallallahu alaihi wasallam kí ló ṣẹlẹ̀ gan ní Khaybar Khaybar ìlú kan ní ọrọ̀ àjìnà díẹ̀ sí al ó jìnà díẹ̀ sí al ìlú yẹn ara ìlú àwọn Yahudi ni láyé john àwọn Yahudi lọ gbé bẹ kíta àwọn nílò àwọn tẹ bá ti ń gbèlú tẹ pọ lù ìlú yìí náà wọn mọ tó àwọn Yahudi ń gbé bẹ wọn sì wá bẹ kí lọ wọn wá bẹ pé wọn ti rí nínú ànábì ìgbẹ̀yìn ìlú tí ó gbé ìlú tí dẹ́bìnú pọ̀ ń bẹ̀. láti gbogbo ibikíbi káàkiri ayé táwọn Yahudi wá wà wọ́n wá ń ṣe ìṣípòpadà látàwọn ìlú wọn lọ gbogbo ìlú tí wọ́n bá rí pé dẹ́bìnú pọ̀ gbogbo ìlú tí wọ́n bá rí pé dẹ́bìnú pọ̀ so that ayé bá wọn mọ̀ tọ́nà wọn bá rán màláìka yẹn ànábì ìgbẹ̀yìn kọ́kàn múnú àwọn ni sábà tó tó fà tán fi lọ gbé àwọn ìlú yẹn ẹsìn má gbàgbé pé gbogbo àwọn anábì gan tí ó bá jẹ́ gbogbo wọn majority wọn lẹ́yìn anábì Yaqub alayhi salam majority wọn Yaqub tọjọ ma Ishaq Ishaq tọjọ ma anábì Ibrahim alayhi salatu wa salam gbogbo ẹni tó wá látòrí Yaqub gbogbo wọn àwọn ọmọ Israẹli àwọn tí wọn rò pé bí ó ṣe máa lọ náà nù kò ní sànàbí míì nínú àwọn ẹ̀yà míì nínú ọmọ Ísírẹ́lì náà ni ó ti máa wá ìgbà tó sì ti jẹ́ pé àṣetọ́ni ti yà sáwọn lórí bẹ́ẹ̀ tó kò ní wá nínú ẹ̀yà míì nínú àwọn náà wọ́n ti mẹ́nìkan ó wu kálukú láti dá ànábì ní kálukú ti kó lọ sí àwọn ìlú tí dábìnú pọ̀ ńbẹ tó torí pé ànábì ti gbẹ̀yìn ń kọ́ ìlú tí dábìnú pọ̀ ńbẹ ló torí rẹ̀ aráwọ̀ ìtọ́lọ̀ pé torí dábìnú pọ̀ ńbẹ gán gán títí tòní tíyẹn bá lọ ọbẹ̀ yọ yọ lẹ́nu ọ̀fẹ́ sí nǹkan mi ń bẹ̀ ju dẹ́bínú dẹ́bínú lọ. bẹ́ẹ̀ náà ni alimadina àwọn yahudi tún wá gbé bẹ̀ rẹpẹtẹ nítorí pé madina náà dẹ́bínú pọ̀ ń bẹ bàjẹ́ ni. débi pé wo fúláwà àtàwọn gita àwọn máa ń gbìn táwọn bí dára sáàrin títún láyé jọ torí wọn dánrú ẹ̀wò má báyìí àbẹ́yìn rí ìlú kan tó ti dánrú ẹ̀wò náà jà bóyá kọ̀ dájú bóyá àwọn àdúkà àbí méjì àbí lùkàn àbọ̀ sọyé wa ẹ nàìjíríà ìlú kan àbọ̀ àdúgbò kan àbọ̀ nílùú mi ibẹ̀ wọ́n ti ń dárú ẹ̀ wò ní Madina ni títí dọ̀la táwọn bá ń wọ́n máa ń kọ́ títì tuntun tuntun bá fẹ́ fi fífà yìí títì tuntun yẹn gbogbo àrùn títì wọn wà pé dídẹ́bínú sáàrin rẹ lọ níbi dídẹ́bínú yọkọ̀ jù àbá dẹ́bínú ọmọ wa tu láàrin títì àfi bíi máńgò lẹ́yìn débi pé tí ẹ̀yin bá ń gba àárín títì yẹn lọ kò sẹ́ni tí ó sọ fún ọ kó o ti ń ká dẹ́bí nù jẹ́ pé kí ni lọ́dún kámọ́ngò jẹ́ lẹ́yìn tí kẹ́ni kan máa ń lé ọ pé káìkáìkáì pé kí ni nígbà tí èsì pé kò lọ wà. dáhùn pé lẹ́kọ̀ọ́ mẹ́ mọ́ngò yẹn à góòlù nìyẹn nítorí ń bọ́ ń bẹ̀ ni ó ti gbé mọ́ngò lẹ́kọ̀ọ́. tó bẹ́ẹ̀ ni ní Mẹ̀dínà ẹ̀ẹ́rì tí dẹ́bí nù so láàrin títì wàláì lórí fìrìtì tọ́ ma ká jẹ sẹ́nìkan ní sọ pé bóòlù ti jẹ́ bẹ́ẹ̀ níbi tí dẹ́bìnú pọ̀ dé mẹ́dínà ọ̀jẹ̀ dẹ́bìnú mi ò ní mọ̀ pé sẹ́ran máa ń jẹ ní àbí dẹ́bìnú yàtọ̀ sí páálí tán kó wá fún wa bọ̀ ẹ̀yin kúkú jẹ́ kò jẹ́ kẹ́ ẹ dà bù bàbá ayé wa bá àwọn ìyàwó ti gbé mẹ́dínà rẹ́kẹ́dẹ́ wọ́n gbé Khaybar rẹ́kẹ́dẹ́ àwọn kan tó wọn lọ sílùú kan sáà pé ní hajar hajar yẹn wọn bẹ ní bahrain wọn máa fi kòwé lárúbáwá kan pé kàhámìlì tamrin ilà hajar ọ̀rọ̀ rẹ dàbí ẹni tó kó dẹ́bí ìlú lọ hajar kò rí nǹkan kó lọ rẹ bí kò máa mọ́ngò bọ̀ wálẹ̀ sí ó sí rẹ̀ àbákàrò tó mọ̀ pé kí ni lábẹ́ rẹ̀ àwọn tó kan àwọn náà yẹ mi dé wọn á lọ tàkàràkà tó wú lórí tó wú lọ́rùn bákàrò fún wọn. ní oríjìnà làwa ti ń bọ̀ a jẹ́ ń bẹ̀ a máa jẹ́ fọlọ́kẹ́kẹ́sì ẹ̀. tó bẹ́ẹ̀ náà ni lùwí lárúbá ti sọ pé ka hàmìlì dámẹ́rin ìlà ajá ọ̀rọ̀ rẹ̀ dàbí ẹ kó dẹ́bí nù lọ sí ajá. àwọn ìyàwó tuntun gbé bẹ́ẹ̀ náà tẹ́lẹ̀ mọ̀ pé kèsì lọ ojú kòkòrò pé káwọn ti ẹ̀jẹ̀ pàwọn là ìgbẹ̀yìn gbà àwọn Yahudi wọn ti èèyàn tó o èèyàn burúkú ni wọn o wọn láde o oníjàmbá gidi ni wọn ọlọ́ǹgá bábá aláde wọn yẹ kátó pín in gbogbo àdéhùn tí wọn bá àwọn mùsùlùmí ṣe kò sí kàtà pé orí díẹ̀ wọn ti wà lómi ẹ̀rọ gáà wà ní kọ́ńtírì rọ́ọ̀kan tán kírẹ́ẹ̀tì tán pè Israel ẹnì kí ló àwọn lárúbáwá ní Palestine níbi àwọn ti já yìí England yìí náà ló ti dàn wò England munafiki ayé ńlọ dàn wò nineteen twenty ẹnìkan wọn pè ní Bedford bí o kọ mọ́tò òun ló ti ṣe àdéhùn láti nineteen twenty fún òun kun àwọn Yahudi lù ìlólù kódà àwọn countries Africa tún wà nù suggestion wọn pé ọ̀kan nu mẹ́ta ìní ẹ̀sà wọn ti bọ́ sórí Palestine wípé wọn ń kílèmù pé Palestine ìlú àwọn baba ńlá wọn ni tó wọn já Palestine fún wọn tó ewu gbogbo agreement peace agreement agreement àbí peace agreement wọn ní sẹ́yìn pé gbogbo ẹ̀ wọ́n kàn turn to pieces náà wọn lè wọn lè bẹ́ẹ̀ ní bọ́dí nǹkan pé kọ́wọ́ mọ̀ wọn jàǹbá ni wọn wọn jẹ àgbàdì kí ni wọn wọn máa ń sọ ọ sí wèsì ẹnjẹ afọtò pé ẹs agreement aláìrọ peace agreement Camp David tí wọn ní pẹ̀lú àwọn Palestine bọlọ parí irọ́ láti àìmọye peace agreement lẹ́yìn rẹ̀ tí gbogbo ẹ̀ turn into pieces and, and ashes alhamdulilayi òdodo lọ̀rọ̀ lọ àwọn Yahudi ọ̀làjọ láti àwọn ọjọ́ tó pẹ́ ni wọ́n ti ṣe jàmbá. anabi sallallahu alaihi wasallam ọjà àwọn ológun ní Khaybar ọjà àwọn ológun ní Khaybar wọn wá jàjàjàjàjà wọn ṣẹ́gun anabi wa gbogbo ilà fún ọkùnrin yẹn nà rọ ayẹsẹ gàdẹ rajulẹ يحب الله ورسوله ويحبه الله ورسوله يفتح الله على يديه. قال màá gbé àsíá ogun wa nínú ohun tẹ́ fi máa dá jihad mọ́nu yàtọ̀ sí rubbish yàtọ̀ sí nonsense táwọn èèyàn ti káyé tó máa ń ṣe jihad wọ́n máa ní àsíá yàtọ̀ sírò àsíá àwọn àìsídìí o wọ́n rò pé ẹgẹ́ tiẹ̀ ẹ̀ẹ́n torí pa ọmọ pa àwọn náà kúkú lásìá ẹ̀yíwá màá gbé àsíá lọ́la fún ẹnìkan nínú yín ẹ wá gbọ́rọ̀ yìí ẹni náà fẹ́ràn ọlọ́run wọ́n fẹ́ràn anábì ọlọ́run náà wà fẹ́ràn la ilaha ó máa ní ìrànlá kan àti jẹ́ olórí láyé yàtọ̀ sọ́jọ́ mo rò pé mo fẹ́ràn ọlọ́run mo fẹ́ràn anábì jésù ní bàbára àlọ́ lọ́n fẹ́ràn mi la ilaha illallah eléyìí ẹni tí wọ́n bá gbé lé lọ́wọ́ ọlọ́run fẹ́ràn rẹ̀ ìrẹ́ làwọn olùmọ̀ sọ pé lẹ́yìn tẹ ṣẹ́nu àǹtọ̀hẹ́ wà ìnáma ṣẹ́nu àǹtọ̀hẹ́ èyí tẹ̀ tó jáde ní kí wọ́n fẹ́ràn ọlọ èyí tó jáde lọ ní kọ́ lọ́nà fẹ́ràn rẹ̀ àgógó alálejò anú ní ìsìnkú afẹ́ràn ọlọ́run ká kò ní kí n tó tó ìkú nà lọ́ bẹ́ẹ̀ làwọn yẹn lárúbáwá يحذركم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم التالت في كتاب التعميق سنة الله نالوكم tẹ́yìn bá wá tẹ̀lé sànà sọ̀rọ̀ wá sọ̀rọ̀ ọlọ́run bọ́ wà ní ìfẹ̀yìn ló tún sàkórí jẹ́ ìfẹ̀yìn fún un. kìí ṣe kí wọ́n máa sọ pé mo fẹ́ràn ọlọ́run lọ́jà tó ti gbé dandan gbọ́dọ̀ fẹ́ràn ọlọ́run gbogbo nǹkan lọ. ṣùgbọ́n ó tẹ̀sí lọ pé kọ́lọ́run fẹ́ràn rẹ̀ ẹ wo kí ni wọ́n ti ẹ wo kí ni ọlọ́run bá fi san fún tó máa sọ pé àlùjọ̀dọ́ òmìnirẹ́sì làámẹ́ ẹ̀sán ẹsẹ̀ bíi tẹ́lẹ̀ máa rí ṣùgbọ́n ṣé ìfẹ́ tí wọ́n ní sọ́lọ̀ ọ́ dàbí ìfẹ́ sọ́lọ̀ ní tiwọ̀ torí ẹ̀sán sọ́lọ̀ máa fi sàn yà máa tún dé yàn ti lọ. ṣé ìgbà tó ti wá jẹ́ pé ẹ̀rí ti gùn ní ìsìn tẹ́nikẹ́ni tó máa gbé àṣà fún lọ́la yìí ajẹ́pọ́lọ́ fẹ́ràn rẹ̀ gbogbo èèyàn ló wù. fáànàbì fẹ́ràn èèyàn tó wà láyé pẹ̀lú ànábì òun náà nǹkan tó pàtàkì ni o àmọ́ kò tó pọ́lọ̀ fẹ́rin kò tó pọ́lọ̀ fẹ́rin torí káwọn ẹbí fẹ́rin yẹn ó lè sọ fún wọn fẹ́ràn rẹ ẹ kó tó ń fi ànábì ká lọ fẹ́ràn ó ní àìsà á ẹlẹ́yìn kò lọ títì wọ́n ní lò léṣe náà àwọn obìnrin àwọn ọkùnrin ó ní àtọ́wá fún àwọn ọkùnrin bàbá rẹ̀ ẹnìkan ní gbogbo nǹkan mọ fẹ́ràn fẹ́ràn ànábì ìran lásán mùsùlùmí ẹ̀ ṣe mùsùlùmí dandan gbọ́dọ̀ fẹ́ràn ànábì gan lórí ara rẹ lọ ọ̀dà ìwọ wa ti wá fẹ́ràn ọlọ tọ́lọ̀ wa fẹ́ràn rẹ à ah, ó lè sọ kò sẹ́nìkan ní wa ní tó lè fọwọ́ sọ̀yà kọ́lọ̀ fẹ́ràn àwọn abẹ́lọ̀ kọ́lọ̀ fẹ́ràn wa ni ah, ah, torí ẹ̀. ìgbà tí wọ́n á sọ ọ̀rọ̀ yìí báyìí wípé ẹni tó bá fẹ́ràn lọ ọlọ́run ọba yọ ọkùnrin fẹ́ràn lọ fẹ́ràn anabi sọlá sọ ọlọ́run náà fẹ́ràn wọ́n nígbà tó ti yẹn gbogbo sọ àbà wa nàgbà gbogbo ẹni tó kúrú ń ga pé kí wọ́n lè bá fóònù náà kò sí mbẹ wọn ní kò sí mbí ẹ ẹni tí ò sí mbẹ wọn ń béèrè gbogbo ẹni tó kúrú ti ń ga wọn ò rí àbẹ́ẹ̀ rí bẹ́ẹ̀ tí wọn ò rí mi wọn lásìkò tọ́lọ̀ ni ò tí ì tó lásìkò tọ́lọ̀ ń bá ti tọ́ ọba arara gbogbo ayé ni ó rí ọ àbẹ́ẹ̀ gẹ̀ẹ́tì ẹ̀. lásìkò tó lọ́wọ́ bá ti tó tó bá ti lọ kó pákójọ tó ní kó bọ́ títí ayé ṣù àbí òye wa bọ̀sẹ́ni tí ó yọ ọ́ pé torí ẹ gbogbo sàábà wa nàrún jọ wọn nàrún pé <laughs> bẹ́ẹ̀ bẹ́ẹ̀ máa gbé ọ̀fun kíta ní ń wọn á ní bo alẹ́ ìlú torí ọlọ́run máa ń fún yẹn ní fẹ́ láì jẹ́ pé wọ ọ iná ìlàjú ti sọ pé nínú àdúrà sẹ́yìn ti láyé pẹ̀lú tọ́lọ̀ ń ṣe fún yín ṣé ǹjẹ́ ẹ̀tọ́rọ tọ́lọ̀ ń ṣe fún yín lọ́pọ̀ jù ní àbí ǹjẹ́ ẹ̀tọ́rọ lọ́pọ̀ jù ǹjẹ́ ẹ̀tọ́rọ lọ wọ́n ká ló gbé ọ̀rọ̀ ara rẹ̀ sórí àtẹ̀ èwo lọ́pọ̀ jù ǹjẹ́ ẹ̀tọ́rọ tọ́lọ̀ ń fún yín lọ́pọ̀ jù dáhà pé mo ti ń bẹ lọ látijọ́ ìkọ̀gbàdúrà òye títí ń gbà títí ń gbà títí ń gbà títí ń gbà àti tó ṣe fún ọ tó ṣe fún ọ tó ṣe fún ọ tó wọ́ tiẹ̀ tó tiẹ̀ tọrọ rẹ̀. náà sọ pé wọ́n ń ta ọjọ́ ni'matallahi la tuhsuha. torí bí tí àwa ti máa ń tají òun náà ní bọ́ọ̀ fáǹfà tọrọ wọlọ ṣúgà ti lé o wọlọ iyọ̀ ti tán lé o tó o wá retí retí òróró ṣúgà o retí retí òróró iyọ̀ gan ẹ̀sìn ládùúgbò àmọ́ gbà <laughs> ó ní ohun orí à ọ̀sà mi gbogbo ètò ti gbà ní adúlá rẹ ọlọ́wọ́ bàjẹ́ ṣé ọ̀sà mi ẹ ẹ rí i pé mẹlò náà ti confess àìdá fún ọ̀dà mi mo gbà pàdé àgbà ọ̀ àyíwá tó bá jẹ́ náà anábì wa ni àdéhùn náà fi sọ́ọ́lì gbà wọ́n ní kò sí ń bì kí ló ṣe tí ò fi sí ń bì bíkọ́ gbogbo sọ̀hábà wọn tẹ̀lé ànábì lọ sójú omi yẹn kí ló wá ṣe àdéhùn náà fi sọ́ọ̀lì wọ́n ní yẹ́sùkù àìlẹ́yìn ojú rẹ̀ méjèèjì ń dùn mí ẹni tí ó sì lójú ò lè jagun kí ni afọ́jú ọ̀bá máa fi jagun ẹgbẹ́ ìmọ̀ bá fọ́jú kẹ wá ti ọjà ti kọ́pọ̀ kẹ wá láti lójú ogun ẹ arọ kan wá ní òun ó gun èjìká kọ́ máa lójú òun òun náà máa lo ẹsẹ̀ rẹ̀ ẹ̀rí pé nǹkan nǹkan dàrú

wọn bá ní wọn pè wá lójú ogun yẹn náà àwọn ìbá túbọ̀ sójú rẹ méjèèjì ojú bá gbádùn bí ìgbà tí nǹkan kan ò sí lójú méjèèjì ojú wa mọ́lẹ̀ lókótó ọmọlẹ̀ rékété bí ìgbà tí nǹkan kan ò sójú rẹ. báà anabi sallallahu wọn á bí àti alẹ lọ́wọ́ bí àdéhùn wọn á ní máa lọ ní mẹlọmẹlọ má kánjú má rìn àrìn kọsẹ̀ má sáré àtàtúbù ọgbẹ́ nkẹ́tì ẹnikẹ́ni tó bá ṣàṣeyege láyé ara rẹ̀ gbọ́dọ̀ balẹ̀ wàdùwàdù bí nkankan fẹ́lẹ́ ọ̀pọ̀ fẹ́lẹ́ ọ̀nù tó bá ti kẹ́kọ̀ọ́ náà lọ́ba ń kọ́ tí wàdùwàdù bá ti pọ̀ ní ọ̀rọ̀ rẹ̀ ó ní ṣàṣeyege o wàá rí kọ́ ọmọ ẹ̀kọ́ yẹn dáadáa wọ́n á rí pé kódà kan gbà mí kí wọ́n tó sọ nǹkan mí gan ọmọ dáadáa lórí o ti sọ́ọ̀dì o ti sọ́ọ̀dì o ti sọ́ọ̀dì but ẹ má ṣèdánwò o lè rí i pé rìsọ́ọ̀tì ẹ ló burú jù nínú gbogbo class tíkè ṣẹlẹ̀ ó máa ń ṣẹlẹ̀ ẹ rí i wọn wá confront lecturer ṣe wàá tó ti sáfùnù gbogbo ní ẹbẹrẹ mọ dáhùn kẹ ó dáhùn tó bá dáhùn àbá pàṣẹ torí wà ń wára ni tí wà ń wára bá ti wà fún yàn kì í ṣàtẹyẹgẹ ẹ mọ sírù àwọn ọmọ yẹn máa ń ṣe ìgbà tó máa ti fún wèé náà òyọ́ kan wò báyìí títí eh, ọwọ́ kíní wọn bẹ̀rẹ̀ ọ̀pẹ̀ yọba amúkèké àbá over confident yọba amúkèké yọba amúkèké náà wọn ò lè ní ìtìjú nǹkan báyìí lọ ọkàn wọn ò lè ní ìtìjú nǹkan báyìí lọ wọn ò lè ní ìtìjú nǹkan báyìí lọ ló ń bá gé lérèfé lérèfé níbi tí ọmọ mi tó ṣe bísímilá allahumma fiqni wa saddidni allahumma hdini wa saddidni adúlá ni a tí o sì jẹ́ kó a máa ṣubú allahumma hdini wa saddid lọ́ba bẹ̀rẹ̀ pẹ̀lú gègé ara gbàdára sí wèé ẹsẹ̀ fún nǹkan lọ́kọ̀ tẹ̀síbùkù wèé mu gbàdára sí o tún yí àwọn dayamita diagram gbogbo ẹ̀ tún ya gbogbo ẹ̀ tó a bá gbé báyìí tó gbé báyìí tó gbé wọ́n ní kó kó design bó la ṣe lè kọ́ rìfáínárì àbá ibi tẹ́lẹ̀ ti kàkà lọ́kà fọ àwọn akéwì kàkà ń sanra rẹ̀ jẹ ẹ tún ríran àwọn ọmọ wàdùwàdù dára wọn balẹ̀ láàrin fifteen minutes one three hours sẹ́mi pé tó máa fún yẹn three hours sí yunifásitì lẹ́yìn ìgbà wọn lè dípò jáde ìgbà wọn tó lè jáde lẹ́yìn ìdájí àsìkò one and a half hour àrú àwọn ọmọ burúkú bẹ́ẹ̀ yẹn yóò ti lo fifteen minutes kí ló ń ṣẹlẹ̀ tó ń nawọ́ tó ń bẹ jáde náà ni. Ah, jáde báwo jáde bá farabalẹ̀ pé no I must go out I still have an exam after after àbàbà yìí ṣe sùúrù ẹ tuntun yàwó wọn tún wá bá no no no sá I must leave this tó òkúrú leave one room. ẹ rí gbèrú wọn tó bá jáde nu hall kó tó rìn kúrò ní agbègbè hall atẹ́kọ̀ọ́ bá fẹ́ sí lórí wípé fọ́múlà jack ni wọ́n béèrè tí johnson ló ń kọ́ so ṣé kẹ́yìn bá jẹ́ kẹ́yìn lẹ́yìn dídílé dẹ́gbà láyè ẹ mọ gbàgbé kí ni kọ́ tọ́ bá kẹ́kọ̀ọ́ tó kú ọ̀nà tó bá sọ pé ká sọ́ọ́rì tó palẹ̀ mọ́ ẹwù ẹwù tọpọlọpọ ọmọ ti gbàtara wọn jẹ ètò kíkọ wà tàlẹ́ńtẹ̀ ètò kíkọ nímà àmọ́ kò sí farabalẹ̀ tò ìfarabalẹ̀ ńbẹ́ ní wà tọ́lọ̀ ńgá fẹ́ràn ká ní farabalẹ̀ wàdúwàdú àtiwà ńwára kìí jẹ́ kéèyàn tàtẹ́ yé nù gbèsè ayé rẹ̀ wá gbọ́ okun ni wọ́n gbà anábì ni máa lọ ní mẹ̀lọmẹ̀lọ títí tó fi kó wa sọ̀kalẹ̀ sí agbègbè ibi táwọn ọ̀gá wà tí ọ̀gá fún bá ti síwájú kí lọ́mọ gbòde á dà tẹ̀lé títí tó fi kó wa sọ̀kalẹ̀ sí agbègbè ibi tí wọ́n wà. tó bá ti wá débẹ̀ wọ́n á pè wọ́n lọ sí ds islam subhanallah. ogun là ń jà o ogun là ń jà o àwọn ìwà gbàgbé kí lọ́ọ́ fàtà fi ń jà. because àwọn ajagun torí pé abẹ́ kówó ẹnìkan àwọn ajagun torí pé fi ń pa wá àwọn ajagun torí pé abẹ́ kóyàwó wọn lẹ́rú àbí òye wa àwọn ọmọ aránsì ìta ti wá bìí àwọn àpè wọn sẹ́sìn islam wọn làwọn ò gba islam ọ̀dà kúkúrú ẹ̀ máa san owó sanràn wọn ní fún ta ni ganan rí àbí èyí wa wọn ní ọ̀dà kò sí wàhálà ajẹ́ pé àwa wá wá àtìlẹyìn ọlọ́run láti jà yín lógun wọn ni ẹ wàá kà fáwa gan lèèyàn gbogbo àwọn tẹ̀ ń bájà láyé tẹ̀ ń wí ni wọn wọ́n ti yàn wá gángan lèèyàn tó ìdí ni anábìyẹn ní tuntun wọn pè torí ẹ̀ làwọn olùmọ̀ sọ pé tá a bá tún fẹ́ tuntun jàjà lọ́tún kò sí tó burú ká tó pẹ́ ní tá a ti pè tẹ́lẹ̀ pẹ̀. ẹ ò ká ti pè tẹ́lẹ̀ Islam tẹ́lẹ̀ kíjọ tó bẹ̀rẹ̀ á tún wá tún pè. tọ́ ó tún tún wọn pè. wọ́n wá sọ fún wọn kí ni nǹkan tó jẹ́ tiwọn tó ń gba Islam kí ló rí fún òyì kí sì lójú ti wọn torí pé ẹ mọ̀ ẹ́ pé gbogbo gbogbo gbogbo ẹ̀bùn tọ́ọ̀bù àgbà wọn náà máa ń bẹ pẹ̀lú responsibility tó kí ló túnṣe wọn kí sì ni ẹ̀tọ́ wọn tọkùn wọn tí wọn bá wá gbà kó wa rọ́ọ̀lù wọn tó hàn wá tó Khaybar náà làwa wà báyìí Khaybar yẹn anabi sallallahu alaihi wasallam ọdún kejì lọ́rọ̀ ìṣẹ̀lẹ̀ ọdún kejì lẹ́yìn hijira anabi Muhammad. sallallahu alaihi wasallam ọdún yìí gẹ́gẹ́gẹ́gẹ́ la Abu Hurairah gba islam subhanallah ọdún mélòó ní tuntun anabi ó kú báyìí ọdún mélòó ọdún mẹ́ta ní tuntun anabi ó kú la Abu Hurairah gba islam ọdún náà lọ́lọ́run ṣe jíjẹ kẹ́tẹ́kẹ́tẹ́ lílé wọ̀ tó bẹ́ẹ̀ mọ kẹ́tẹ́kẹ́tẹ́ lé kẹ́tẹ́kẹ́tẹ́ dọ́ńtò. tí èsè tinubu èsè ń bá wa gbélé ó ti kọ́kọ́ jẹ́tọ̀ kódà nígbà wọn kọ́kọ́ dójú ogun yẹn ó ti jẹ́tọ̀ dójú ogun yẹn lànà sọ pé inna Allah wa rasuluhu yuharrimani al-humura al-ahliya àtọ́lọ́ àtànàbì rẹ̀ sallallahu alaihi wasallam wọ́n ti sọ kẹ́tẹ́kẹ́tẹ́ lédè lójú ogun yẹn ló ti wáyé kọ́dà sàábì sọ pé a ti gbé ẹran rẹ̀ ká náà ṣé ń sọ kúkú wọ̀wọ̀ lórí iná tí kálukú ti ń pẹ́tì lápẹ́ sẹ́ràn ah! yín bá lọ sí iná bá lọ́tún wá gbọ́ pé ọlọ́ àtànájú rẹ̀ ti tọ́ de ọ̀wọ́ àwọn sàábì wọ́n ti di gbogbo kòkò dànù. ṣé wàá lè ṣe é? lọ́sọ̀ bá jẹ tòní náà bàbá tiẹ̀ ní jẹ́ mọ́ àwọn ó ti di pé sowó mọ̀ ó ti dàda nù torí délé ọjọ́ tó fẹlẹ̀ nù. sànẹ́bí sallallahu alaihi wasallam ìgbà tó wá àwọn ará ibi tá à ń lọ. sẹ́wọ̀n kí tẹ bá forí èèyàn àwọn tó kù sọrẹ́ńdà sẹ́wọ̀n pé àtòun àti nǹkan tó ní ó ti di dání ó ti di di àgbẹ̀dì làwọn èèyàn yìí torí pé lùdá ti ń dáko ni wọ́n wá gbé gbogbo ẹni tó bá ti gbé lùdá ti ń dáko náà ti gbé ni yóò ti dáko dáko ni èèyàn bá gbé lùdá ti máa ń sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ kí ló dé òdì ìlú tó tún máa ń lọ agbára irọ́ kí ló dé òdì alágbárí rọ́nà ni torí ẹ̀ ibi báyìí ìlú àwọn àgbẹ̀ ni ìgbà táwọn mùsùlùmí ti wá forí wọn gbogbo òlu wọn ti ti ti Islam olùkẹ́kẹ́ tẹ̀ ìyẹn ni kéde ìsìn tí mùsùlùmí bá ti àdúgbò lóògùn tábà ti ń wìn wọn ìlú yẹn ti ti ti Islam ó ti di èrè ogun táwọn àmọ́ gbé ilẹ̀ pẹ̀lú sílọ́ọ̀sì ni bí ẹ̀yin jagunjagun àti bí síbi ti ẹnu abẹ́gẹ́sẹ̀ kí látàrú jẹ tí a sùn jẹ ẹnìwọ̀ ẹ̀dírí tó lọ́dọ̀ bá fi alihamudulilayi síbẹ̀ yẹn náà láti ṣe ìyapa wà láàrin àkọ́kọ́ ha ṣe èyí bá gba bẹ́ẹ̀ tá a pín fáwọn jagunjagun ní àbáàní pín ayé Umar nìkan yẹn hàn jù torí wọ́n gba ikú púpọ̀ gan tá a máa pín fáwọn jagunjagun ní àbáàní pín kí lànà bí wàá tó ń bèèrè ànábì wa sọ pé ẹyin tí àgbàdo lọ́wọ́ yín àlè yín kù mbẹ àwa la nílùú nì àwa la nílẹ̀ ẹ máa bá wa dáko lórí rẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ń dáko lórí rẹ̀ tẹ́lẹ̀ fúnra yín àmọ́ àwa lẹ máa bá dáko ní mo rò pé tiri pé ti yí padà báyìí tẹsí kó pé àwọn náà ẹhẹn àpá yín mọ a yín lẹ mbẹ ó ti mọ yín la iṣẹ́ tí yẹn bá ń sèse tí wọn bá lè kó mbẹ ó lè kú ẹ máa dáko nsókò sí wàhálà bọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́ bá dáko sí ẹ̀yin lẹni gbogbo èrè oko yín torí ẹ̀yin lẹni lẹ́yìn ní ìsìn àwa la ni lẹ́yìn àwa la ni tó wà lórí rẹ̀ ẹ̀yin ẹ máa bá wa dáko yìí lórí pé tá a bá ti kéré oko ńkọ́ á máa pín fifty by fifty sábàtà ó pé àwọn náà bí òpin wọn àwọn bí agbọ́n lé wọn dànù pé kí ni ẹ̀yin wo ń bọ̀ ń àtàwọn sáà wọ́n tún fi wọn lẹ̀ wọ́n ti láǹfààní sí fífi tó ó pè wọ́n tẹ́lẹ̀ yìí ní dánilẹ̀ sọ̀rọ̀ lọ́wọ́ àdìsọ́nà àjẹkọ́ àwọn náà ń kọ́ a lè fẹ̀yà ń sẹ́ kọ́ba wa dàpọ̀ kọ́ba wa rúlẹ̀ àtúntò kékeré làá wà àwọn ọ̀fẹ́ gbé ní òkúta tẹ́bá lọ wọ fáàmù yín lásán gbogbo arú lè wá lé mi kìnnìkan mẹ́rin tèmi kan yàmùyàmù ẹni kan ọ̀gbọ̀ngbọ̀n lóríṣiríṣi wọ́n ti jẹ́ ọ́ dáadáa ara rẹ sọ́jà sọ́jà bíi ara kọ́mpútà yóò tún gbogbo aró àwọn náà gbé eléyìí tún pọ̀ eléyìí pọ̀ dájú gba àwọn arókò tọ́rọ arókò ara tí wọ́n máa ń yí ni díẹ̀ sọ́rí tòṣe tó ara tí wọ́n yí tá wọ́n ti gbá àwọn kìíní làámu àwọn náà ti wọ́ pé yá ọjọ́ wa bọ̀dùwọ́ ní ìdára rẹ bọ̀m̀bọ̀m̀bọ̀m̀ tó wọn máa jẹ́ ọ̀dọ́ ni olùsí wọn ló tètè súlẹ̀ bọ́ wá gbé mọ́tò wa inú mọ́tò ló ti máa dá o ti wá náà àkọ́tẹ́ ìwé ẹ̀ wáyé dá gbé bọ́ọ̀bù awọ̀ kan wọnú mọ́tò kan wá gbọ́ sí mọ̀ bá mi. wọ́n fẹ́ gbóko wọ́n fẹ́ ṣe wàhálà ẹnìkan sì fẹ́ ṣe wàhálà kí ló burú kọ́jọ́ pẹ̀jọ́ fún fífìtì wọ́n láàbùkù tó burú nù. at the end of the day mi ò lùzù kankan náà ilẹ̀ mi ọ̀jẹ̀ eré okó tún wá wàhálà ọ̀dà púpọ̀ ọ̀dà púpọ̀ ọ́n sàn ju kí nǹkan fi lẹ̀ yẹn lẹ̀ lọ lásán ó sì sàn ju kó náà mẹ́rin tẹ̀sẹ̀ lọ sẹ́ni tí ń bá mi rògbò yẹn tẹ̀lé yìí náà solution kan nù láti eradicate lack of employment ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ lọ́kọ̀ àgbè bá àwọn ọ̀nàlá ẹ̀ mà dáhùn náà gbọ́ àwọn tí wọ́n fẹ́ sàgbè bá àwọn ọ̀nàlá ayé ti sílẹ̀ báyìí wípé ilẹ̀ tẹ́sí tako wà ẹ kàn lápìrìmẹ́ǹtì èèyàn tó bá fẹ́ ṣe kọ́ náwó. wọ́n ní oko dídá rẹ̀ sòrò sá akẹ́kọ̀ọ́ àgbèrè kàmá ti tẹ́ lọ́fíìsì ní sá kàmá ti kákàdùkú kàmá ti báyìí ká bá ẹ tó gbogbo ẹ náà gbogbo ẹjẹ máa bẹ fúláàtì máa bẹ lọ kò sí ìtọ́lọ̀ òun lè tètè tó bá di káká di kúkú kọ́ ló ń pèsè oúnjẹ náà jẹ àbẹ́yìn náà gẹ̀ẹ́sì àwọn kan ló ń roko yẹn tó ẹjẹ káwọn náà ká kọ́ làdú fún ẹ̀kọ́ tá à ń kọ́ àwọn òyìnbó tẹ̀ ń rí yìí tẹ̀ ń ṣèdè wọn lẹ́nu yìí àwọn wọn pẹ̀lú gbogbo nǹkan máa fẹ́ ṣe yìí. erik kí tẹ́ ẹ bá rí dọkumẹ́ntìrì báwọn ṣe ń dako gbogbo èèyàn ni ó wù láti ṣe kí ni láti dako kí ló sà wá. òyìnbó ń sin màálùú yín dàáka bóòlù àwọn ṣe rí ṣe tí wọn náà lè ṣe nìyẹn náà. Holland ọmọ ó ti tún gba master's degree ó ti ṣe fourth degree ní abu zaria tó ọlá tó ṣe brilliant tó scholarship yọ ní abu zaria yẹn wọn fún un ó ti wá lọ sí masters ní holland akramakumullah gbàtà arákùnrin yẹn dé mọ̀ ń gbọ́ ló bbc ni o ìgbà tó dé ọ̀wá tẹ́ lọ́dọ̀ ìjọba kankan ọlọ́dá fáàmù ńlá lẹ̀ ó sì lọ́nà ọ̀rùn lọ́wọ́ gbogbo àwọn èèyàn ló àwọn wọn kó onílẹ̀ gidi ọdá fáàmù yẹn lẹ̀ lédè kúkúrú nínú fáàmù lónìí lẹ́nu gbàtọ́kùnrin yẹn dé ó ti àwọn creativity kan tí ń ṣe gbogbo àgbẹ̀ nàìjíríà láǹfààní. débi wípé wọ́n ń fi léèrè pé ló dé pẹ̀lú ìwé ẹ̀rí ńlá wọ́n sì sọ ike specialization rẹ̀ tó kọ́ yìí ó rí àgàn. mo rò ní ti pẹ̀lú bí productivities àwọn ẹranko ṣe máa ń pọ̀ nǹkan tó pọ̀ nù tó arákùnrin yẹn wọ́n ní kí ló dé tó ọ̀nà wá bẹ̀ tó bá gbóná ọmọ ẹni ọlọ́run ẹ̀jẹ̀ wọ́n kàn máa gbé báyìí káàdì wọ́n máa sọ òyìnbó tó amẹ́tò ń ṣe yìí ní ìsìnkú síbi tó ń ti dàgbà láyé nì owó tó ń ṣe rí tó ń bá ń ṣiṣẹ́ ìjọba wọn ò lè rí ìdajì rẹ̀ torí ẹ̀ ní káwọn náà ká gbìyànjú ẹwọ islam wa ti dáa bọ kí ló tó gbé islam lọ sí yòókù dídá ní ìsìnkúri sọlọ kó lè dáa fún wa ni kó lè dáa fún wa ni torí ẹ ló ti jẹ pé gbogbo yín náà alhamdulilah ẹni talent pọ̀lọpọ̀lọpọ̀ sí àgíríkì lójú wa ti gbé sukùl jẹ dákúdájú ìní àti kí bóyá nóòtù náà lẹ́sàn kan dojúmọ́ ṣé ẹ̀ sàǹfààní kankan mẹ́ kò sí náà nìyẹn sàǹfààní kan ókè ọwọ́ ìtumọ̀ ìtumọ̀ tí mo bá fẹ́ apply ìlọsíwájú náà àbí èsì ìlọsíwájú ìlọsíwájú gidi ni àwọn èèyàn ń ṣe fámì yìí ní ìṣèjọ́ ti di olówó ńlá sẹ́kùn mi fún ẹ̀mplọ́ àwọn èèyàn níbi tọ́lọ̀ ń gbàdúrà rẹ̀ òun ò lè ti kẹ́nìkan ẹ̀mplọ́ òun torí pé alhamdulillah owó tí ń rí ẹnìkan lè sáfù òun ló tún ẹ̀mplọ́ àwọn èèyàn ẹ̀ṣẹ̀ because ibi tí ayé ń lọ kódà bí ọ̀lọ́ bẹ̀rẹ̀ ká gbọ́n ju bá a ti gbọ́n lọ ká tó wá pé ká tó wá pé so eléyìí mo gbà rà àwọn náà sá fọ́n pa greek àwọn tá a fọ́n pa ọgbọ́n mo rò pé ọkọ ò kọ ọwọ́ wa tá a bá gba musa àwa náà lè bọ́ sóko torí wọ́n ti ẹ̀kọ́ ìtàn nípa áfíríkà ti wà yìí wọ́n ní bá dà mí láì jẹ́ pa yóò wù tó sọ ní àbúrò wàláì tọ́lá yòówù wágbà tó bá ti àmì lọ́wọ́ yẹn láì jẹ́ kóògùn wàláì yòówù tó túmọ̀ sí pé gbogbo wa náà la ti dàgbẹ̀ a lè máa ti sẹ́sà ń ṣe ká tó dàgbẹ̀ kò sí ní tó mi torí ẹ ẹdí káwọn náà ti kọ́ ọ̀rọ̀ wa ó kàn máa jẹ fún àwọn àgàtú lásán ni wọ́n máa bá wa dáko àwọn ọ̀mọ̀dúkà jẹun lọ ǹjẹ́ bájà tó bá sá fún alọ́ ńkọ́ <laughs> a ní ilẹ̀ gẹ́gẹ́ tí a bá lò dáadáa gbogbo nàìjíríà yìí báyìí àwọn àlù yorùbá yìí lè dáko fún wa sọlá ìsọlá ẹ̀wọ̀n àwọ̀ àwa agbọn kọ́nà àti tá a wà ń bì gbogbo nǹkan àti kó kó fún wa wọ́n kó wá fún wa láti ilẹ̀ haúsá àbẹ́yìn sùn ní bọ́lá àgbàdo ti ń wá gbogbo àgbàdo ti wá láti jẹ́ mi wọ́n máa pariwo eré òjò o tó àwa ti wọ ronú pé ó ti ẹ̀yẹ ká ṣe òkì àgbàdo tàbí tóbi onídìíwá ilé haúsá ni ẹ wá bínú ẹ wá sọ pé ẹ má là má lọ má lọ má là yẹn ẹ má wá pẹ̀lú wa nàìjíríà ọ ebi ọ̀pọ̀ because àgbàdo àwọn èèkù bá wa lọ lẹ́ dán àlùbọ́sà ńkọ́ ẹ̀wà ńkọ́ àbẹ́ẹ̀kẹ́jẹ màálù ńkọ́ <laughs> ẹnìkan ní màálù bẹ́ẹ̀lẹ̀ yorùbá rẹ̀ ọ̀ ma wọ́n ti ń sìn ọ̀ lọ wò kọ́ sọ kó wo bó fúlàní àbí yorùbá yorùbá o bí yorùbá kan máa da màálù yẹyẹ kan láti lè padà wálé <laughs> bí yorùbá lẹ tó ẹ̀yin ẹ̀kú yẹ tírélà ti ń kọjá ń dojúmọ́ kò túmọ̀ sí pé tírélà náà máa lọ sí ọ̀dọ̀ tiwọn náà o àmọ́ àwọn essential commodity tá a nídìí láti tẹ̀lé tí wọ́n pọ́n jù wá lọ tí wọ́n nílẹ̀ jù wá lọ àwọn lè nílẹ̀ jù wá lọ bọ̀ sàárà pọ̀ mẹ́yẹn gbogbo lẹ ti wá lọ lọ́ra ibi tí lẹ pọ̀ dé salalu láwọn ìlú yìí sílùú ìlàsán bá fẹ́ dáko ó tó wàláì sàlàyé níbi tí ilẹ̀ pọ̀ dé sara lu fún ọmọ táwọn òṣìṣẹ́ irọ́ lásán náà àtúntò túkẹ́túkẹ́ kan wọn á ní tuntun fún gàmbá yìí o ìsọfúnwọ́dù ọgbà ẹfun lóṣù méjì ààbọ̀ ẹ ti bẹ́ẹ̀ ní ti gbogbo ọgbẹ́ni ìṣòwò olókùtù tá a máa retí ó ní sọ Àbújá àbẹ́ẹ̀ rí nǹkan bẹ́ẹ̀ irọ́ lásán àníká dá kó tún kọ́ kọ́ jẹ́ kọ́dún mẹ́ta pọ̀ tán tẹ́lẹ̀ ni ò sí ni ọ̀lẹ náà ní bá wa jà yìí ọ̀lẹ burúkú ẹnìkan kan rọ adá kótókẹ́kẹ́ kan kótókẹ́kẹ́ ilẹ̀ sì gbọ́ sálámù tó eléyìí túmọ̀ sí pé táwọn náà bá fi lè ẹ̀ńkọ́rẹ́jì kátàkù ìlọsíwájú tí ọba wa yọ pọ̀ gan wà láì yọ pọ̀ gan ọlọ́run ti máa ń fa àlùbáríkà jù kódà àwọn àyà alukurani tọ́ka sí kò sẹ́ni tọ́lọ̀ ọ̀rọ̀ lọ́rọ̀ nínú wa ọlọ́run ọba ti ń rìfáàsì pé ẹ dàpọ̀ ọlọ́run fẹ́ẹ́ rí bí àti kékeré ẹ̀dá mọ́. tọ́ nínú rìwáyà mi tí imaamu Bukhari àti Muslim fún gbé jáde wọ́n ní lẹ́yìn tí Ànábì sallallahu alaihi wasallam ti gba Khaybar lọ́dọ̀ àwọn Yahudi bàtà olóhùn ayọ̀kẹ̀rọ̀hùn bí hàn wọ́n tọrọ lọ́dọ̀ Ànábì tó má lè wá kó lù agbọ́pẹ́ ti wí ni wa àmọ́ ẹ má lè wá kó lù yìí lẹ́mọ̀ pé kò sí nídìí kọ́kọ́ lórí ìkúnlẹ̀ mọ́ ẹni tá a ti borí tó ti sọ̀rẹ́ndà kí ló tún kù mà wọn ni ẹ dákun ẹ má lè wá kó òun lóyè wa lórí pé àlẹ́ ẹni ẹ̀kúhu àmàlẹ́ ha àwọn ọmọ bá lẹ́bi ṣiṣẹ́ àwọn oko tó gbà má wọn lọ́wọ́ àti ìlú tó gbà má wọn lọ́wọ́ yìí àwọn ọmọ ẹ̀ta alágbàro fún un wọlé hùn nísò tẹ́múr lórí pé ìdá ti tí ọba dèrè ọ̀pọ̀ ọdọọdún káwọn ọmọ gbà ajẹ́ pé àwọn náà dábàá rẹ̀ anabi sallallahu alaihi wasallam faqala lahum rasulullah sallallahu alaihi wasallam nuqirrukum biha ala dhalika ma shi'na àgbà fún yín kí sẹ́yìn máa ṣe bẹ́ẹ̀ títí dìgbà tó bá wù ọ́ ẹ máa ṣe bẹ́ẹ̀ sọ títí dìgbà tó bá wù ọ́ láti dà yín dé. ǹjẹ́ eléyìí ń tọ́ka sí pé a lè ṣe mùsàárà al-mutlaqa. a lè bẹ̀yàn lóko máa dá lọ títí láéláé láì jẹ́ pa àfìgbà àwọn èso pọ̀jù nínú àwọn olùmọ̀ ìṣẹ̀lẹ̀ àwọn ní rárá nítorí tá a bá ní máa dá lọ láéláé ìtújú mẹ́mẹ́ o torí rẹ̀ wọ́n ní ká fìgbà sí fi pé a lè máa ṣe lọ bẹ́ẹ̀ ṣùgbọ́n olùmọ̀ tó pọ̀jù yẹn wọ́n sọ pé rárá máa ṣe ètò túmọ̀ sí pé òun náà kàn wà gbáyàwó bẹ́ẹ̀ kọ́mọ wà gbáyàwó lọ́dà nítorí pé ìyànjẹ́ ọ̀fẹ́ ń bẹ̀fẹ́ ni ti ń ṣiṣẹ́ ìyànjẹ́ ni pẹ́ńpẹ́ náà fẹ́ ni tó ní ilẹ̀. فقروا بها النبي صلى الله عليه خيرا حتى أسلمهم عمر رضي الله عنه ويبدأ أن عمر في الليل وقول له قالوا لي وقول عمر رضي الله عنه ìmáàmù mùsùlùmí òun gba ẹgbàá wa kan wa tó yàtọ̀ sílẹ̀ yìí wọ́n ànágbà muhammed sallallahu alayhi wa sallam dafa'a ila yahudi khaybara nakhla khaybara wa ardaha wọ́n ànágbà sallallahu alayhi wa sallam ó kó dẹ́bínú àti ilẹ̀ khaybar láwọn yahudi khaybar lọ́wọ́ lẹ́yìn tó borí wọn. ala an ya'tamiluha lórí pé kí wọ́n máa ṣiṣẹ́ kí wọ́n máa ṣiṣẹ́ nù rẹ̀ kí wọ́n máa tọ́jú rẹ̀ nínú àmúwádìí pẹ̀lú owó wọn owó wọn ni kí wọ́n fi máa ró owó wọn ni kí wọ́n fi máa gbin èrè oko síbẹ̀ wọ́n lẹ́ òun ṣọ́tòrò sábàá ní rẹ̀ owó wọn ò fi dàpọ̀ owó wọn ò fi kọlẹ̀ owó wọn ò fi gbìn kó owó wọn ò fi máa tọ́jú dẹ́bí nìkan wà bẹ́ẹ̀. kí ni ìrètí wọn ìdajì dẹ́bí nìkan àmì àdéhùn tó mú àǹfààní mi jáde wípé ẹ̀yin lè jẹ́ pélé lásán lẹ́nu kọjá pé ẹni tí máa bá yín ti dídáko lórí rẹ̀ òun ni wọ́n máa lọ wá òun náà ni ó sì máa ṣètọ́jú rẹ̀ lórí pé ńgbà tẹ́lẹ̀ kó bá jáde ńkọ́ ẹ̀sùn lọ máa pin bẹ́ẹ̀ bá ti fẹ́nu kò sí. pé ìdajì àti kò túmọ̀ sí pé ńgbà táwa náà bá ti wá gba alágbàro ìdajì lọ́gbọ́dọ̀ gbà wá ní ìtẹ́ni wá bá jọ pèlè lórí ìtawà bá rí pa lè ṣe lásọ̀kan kìí ṣe dandan kọ́jẹ́ dàjì. láwùjọ wa nínú nǹkan táwọn èèyàn máa ń ṣe fálágbàro àwọn àgbàdo tí wọ́n máa wá báwọn èèyàn dákú láwọn àwùjọ wa wọ̀nyí àtàwọn ará sábẹ̀ẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn egéle tí wọ́n máa bá àwọn èèyàn dàpọ̀ wọ́n máa ń sọ fún wọn pé tó bá bá àwọn dàpọ̀ kọ́dún mélòó àwọn ọ̀rọ̀ kadà fún ọ̀kadà tuntun pé gbogbo náà máa ń rọ̀ kadà fún wọn ẹlòmíín tó tó ti dàpọ̀ náà lọ́nà àwọn òní rọ̀ kadà tó bá ti pẹ́ kótó kó bí àwọn kọ̀ á láàrínlá ẹ̀ẹ́dọ́gbọ́n sẹ́wọ̀n kéèyàn jáde lẹ́yìn aláyọ̀ tó mọ yawmin azim yawma yaqumu an-nasu li rabbil alamin bẹ́ẹ̀ mọ̀ kọ́lọ́ fi wá dìde lọ́jọ́ ńlá ni ọjọ́ tí gbogbo owó dìde kọ́lọ́ ọ̀bẹ lẹ́dà ẹ má yàn wọ́n jẹ o lẹ́yìn náà bá wọn bá fi dákú lórí pọ́pọ̀ kadà pọ̀tọ́ lábẹ́ òfin ọlọ pọ̀tọ́ lábẹ́ òfin ọlọ owó bẹ́ẹ̀rẹ̀ àgbàrú fún ẹ̀yìn gbà wọn fún tọ́ bá ti dákú tọ́ wọn lọ nù ẹ̀ níjẹ́ wọn mú nǹkan kan tẹ́lẹ̀ kó bá jáde àbí bẹ́ẹ̀ kọ́ ni ìgbà míì àwọn gan wọn lè má dúró dìgbà tí èrè pọ̀ jáde tó agbárò táwọn ń ṣe àgbàdé tí wọ́n ń ṣe onígbèsè òjò báwọn bàbá yín kọ éka tó tó yé báyìí yé báyìí làwọn gbà ẹ̀sán wo sẹ́wọ̀n fún wọn kókó báwọn bàbá yín gbin éka tó tó yé báyìí yé báyìí làwọn gbà ẹ̀sán fún wọn kókó kí ni wàhálà ìbẹ́yìn náà fẹ́ kọ́lọ̀ ń ṣe dáadáa fún kí ló ti tẹ̀yìn ta ìdásọ́nà wọn a lóluwà níbo náà ti wá ọba aláìníran ọba aláìníkíní kan ọba àmọ́nìran wọ́n lẹ̀ wọ́n tó níran so torí délé ọ̀gbọ́dọ̀ ní ọmọ làkejì rẹ jẹ ṣé ẹ tó bá níbi èrè ẹni tí ó èèyàn bù ní èèyàn rádaràda ni ó wà nínú hadith kọlọ ọbẹ ẹlẹdàá sọ pé ọdún ibnu adam يسب الدهر وأنا الدهر أقلب الليل والنهار إنه حديث القدسي يقولون سقوم عن النبي آدم النمي لارا ya máa bu ìgbà èmi sì ní ìgbà torí èmi ni mo ní ìgbà mo máa ń yí òru àti ọ̀sán padà tí mo bá ti eléyìí pọ̀ bàjẹ́ lẹ́nu àwọn Yorùbá káwọn abúgbà gbà ilé o àti ẹ̀wá rírúgbìn eléyìí rí o Ọlọ́run ló ní ìgbà ló máa ń yí ìgbà padà ojú ọjọ́ bọ́lọ̀mbá ti ṣe ní kó rí ẹ̀gbọ́dọ̀ bu ó tún bọ̀ kò tún ní já rọ́jà tà lónìí o ẹ̀sìn bẹ́ẹ̀ nìkan ni àtọ́jú òru tó báwọn Yorùbá ṣe máa jẹun kéde ń tọ́jà ọ̀yọ́pọ̀ ní Islam àmì èèyàn bù ní èèyàn bù ní èèyàn rádaràdà ní nà àríkìsọ̀. ọbẹ̀ pín yẹn ní. ẹni tó yẹ kó ike tilẹ̀ ló fún yàrá oníkẹ́ àwọn abọ́ ń tọ́jú tó ń tètè ní. àbí irúgbìn ni ó fún yàrá tó mi kéèyàn ó fi lọ pín in bò mí rárá o lẹ́yìn ètò partnership lẹ́yìn ètò partnership ọ̀tajà kan ni ọ̀sán owó rẹ̀. Nah, paling mungkin. lọ́yọ̀ zakati wọn tó kù bẹ́ẹ̀ tó wúlò ní atidọ́dá kù tata fẹ́ kéré kó arike zakati ti wọ̀ lọ́pọ̀ láti yọ zakati ká tó pín ní àbá ti pín kí kálukọ́ lọ́ máa yọ zakati jẹ tẹ́ bá pín gbà mí ètí kálukọ́ gbà ó lè mọ́tò yọ zakati owó kan náà dì ní ẹ yọ zakati kan náà fún náà kó tó di ká ẹsẹ̀ náà. Hmm? èèyàn ń tajà èèyàn ń sọ fẹ́ nìkan pé iye téèyàn fẹ́ tà ní ìjálẹ̀ wọn á sọ pé tí wọ́n jù hmm? iye tẹ ra ń béèrè iye tẹ̀yìn ra ẹ̀yin náà wàá dá lóko a wọ́n àti èsì fẹ́ sùn kọ́lá bá kó oògùn ní máa fi ń ba yín sọ̀rọ̀ kọ́ bàjẹ́ èèyàn kan sọ pé ọjà tó ń ta ti wọ́n jù èló ni wọ́n kàn rà bàbá rẹ ni ọlọ́mọdé ọjà gbèsè tó ọba ní ìràkọ́ra tó ní fún un ọjà gbèsè àlékún àmọ́jà kan wà nù sẹ́ríà sáǹpé ní bẹ́yì ọlùmọ́rọ́ ọ̀bàhà ìwọ olóyìn ní ṣèjẹ pé iye báyìí mọ̀ ra ẹ fún mi lérè lórí ẹ̀ àwọn olókùn ìgbà tó ọba ti parọ́ tọ́jú pé kọ̀dá tó mo máa kàtà kọ̀dá tó iye báyìí níta tá fún mi iye báyìí kọ̀gbà tẹ̀ tú nàdúrà kẹdúnadúrà lọta ní ní màdé kálùbárùkọ wọnú ọjà títà nìyẹn máa fi jèrè gan èrè òbúrú rìbá ni haram àbí òyò tó bá wọ kókó lọrọ àmbòlù náà àbí kùsùn. sọlá bẹ̀rẹ̀ sí ń fi èdè míì ṣe àdúrà ní sọlá ẹni tó bá fi èdè ní ìgbàdo àmì sọlá tó bá jẹ sọlá tó ọ̀ràn yẹn kò ní sọlá kò ní sọlá nítorí kó ti sọ̀rọ̀ ọ̀rọ̀ àwọn èèyàn nù sọlá sọlá tó ẹ bàjẹ́ ibi tó ti dà mọ nù péde lárúbá pàtàkì ebi gbogbo adáàgbọ lárúbá náà la máa lọ́ọ́ àbẹ̀rẹ̀ yorùbá nù asàlámù alaykum àbẹ̀rẹ̀ yorùbá nù tọ́ntorí ẹ̀ múra yóò lè ẹtùn gbọ́ lárúbáwá àdúrà náà mo fẹ́ sàdúrà fún ọmọ mo fẹ́ sàdúrà fún ìyàwó mo fẹ́ sàdúrà gbogbo ẹ̀ náà ló sì lárúbáwá má fi mùsùlùmí lẹ̀ àwọn tó bá ti ní ọlọ́mọ láti lórí ọmọ láti lórí ayọ̀ láti lórí sọ láti ti gbàgbé adúgbò fọlọ náà sàrẹ́ kù fọlọ. pọtọ pọtọ láti ìfún ọlọ nítorí pé wọn pè ní bẹ́ẹ̀ ìrọ̀lùkọ́ ìtajà tó ní ìtùdúnú ẹ̀gbẹ́ tó wà nù lọ wá tà kí la mọ̀ sábà pàdé fún abẹ́yẹn kẹsì ẹ̀ tọ́bi ayé xaqin yẹ kúló àhàdùkùn máàlà àkéèké bẹ̀rẹ̀ yẹ xaq ẹ̀tọ́ wo ló ní láti jẹ́ wọ ọmọ ẹ̀yà rẹ lọ́nà tí ọ̀tún bẹ́ẹ̀ náà ní kò ta ebè irú ìṣòwò la mọ̀ tó wà bàbá ní tún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tá a bá kankan bẹ́ẹ̀ kọ́ wọ́n ní tún bọ̀pọ̀ àbọ̀pọ̀ á ní ní pínpín pínpín ìwọ ọ̀dà ó padà tó túlẹ̀ tó gbọ́ ọ̀bẹ tó bá tu wọ́dún ẹ̀ kọ́kọ́ ẹ̀hẹ́ nà lẹ́yìn náà tí wọn náà lè ra rẹ̀ nígbà tí èsì pàǹkó ń lẹ̀ ni kọ́lọ̀ mẹ́jẹ àgọ̀ nà àrí. ìsákọ́lẹ̀ àti kìnnìún àti zakat. lọ́dọ̀ àwọn wọ́n ní sékè ṣe sakọ́lẹ̀ làmẹ́bí ń gbà wọ́n àbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀ ṣe sakọ́lẹ̀ ìsakọ́lẹ̀ yẹn jẹ́ lásán ẹ̀ mọ̀ kọ́ ń gbà dìbò ẹ̀ mọ̀ kọ́ ń gbà sakọ́lẹ̀ dìbò nísìnyí wọ́n lọ rúgbó kọjá bò wá sínú rẹ̀ kan wọ́n mo jáde. yóò lè sẹ́rí jùlọ ẹ̀kọ́ ní sọ fa wáyà wájú yóò àbí okùn wájú nígbà tó. wọ́n ní kọ́lọ́pọ̀ yẹn kọ́ bọ́ síbi kọ́ wa tọ́ta. ẹ̀ fi sàkọ́lẹ̀ bàbá baálẹ̀ wọn kò lọ fún un. ìsàkọ́lẹ̀ ìyẹn jẹ́ lásán. lórí kìnnì títí tó ọ̀dọ̀ dàtí tó ń gbowó ẹ̀. oko tó ọ̀bá wọn ọdún tó ń gbowó lórí kó wọ́n kó wọ́n jà. àwọn gbogbo ẹni tí ń sanwó tí ń sanwó tí ń sanwó òun náà ti lórí ọjà rẹ̀ ni ẹ wọ àwọn tirẹ́là tó ń kọjá lọ sáwọn ìlú kọ̀ọ̀kan tí ń kó wá sáwọn ìlú wọ̀nyí báyìí ẹ má tó rúbi sá ti táwọn dúró fún tó débi ìyẹn jẹ gidi ni nílùú tó níjọba débi ike ẹlòmíín jẹ sọ fẹ́ẹ́ ló máa bá wọn láti gbà lómi kọjá níbi tí àwọn tí máa dá àwọn tó yẹn burú dé nílùú yẹn so tó ń ti pé ìjọba ń sòfin pé àwọn ti parí ọ̀ parí ẹ̀rí tí wọ́n tún kú ní ìpèsè ńgbà lọ dúró níbi abẹ́rẹ́ gẹ́sẹ̀ títí kú yìí náà abẹ́rẹ́ gẹ́sẹ̀ lọ́jọ́ kú mi ẹ̀ jáde wá nù sàárì kẹ́ ẹ máa gbà ó ẹ má jẹ́ ni ẹlẹ́ni ọgbà sẹ́yìn sí o mo rò pé yé ẹ máa wá gbà dídọ́ pé mi ẹ̀yin èèyàn rádaràda sẹ́ǹkan sọ ayé lè le fáwọn yẹn ọjọ́ bó ti ṣe jẹ́ mẹ́rin náà àmì jésìá owó pé òun yìí ṣe mùsùlùmí òun sì fẹ́ máa gbélu àwọn mùsùlùmí lọ́nà tí wọ́n fi láǹfààní sí gbogbo ẹni tí wọ́n máa ṣe fún mùsùlùmí láǹfààní. ok báwo ni ó ti wá rí bẹ́nẹ́fìtì yẹn láì jẹ́ pé wọ́n náà ní díùtì kan ọ̀gá gẹ̀dẹ̀ tó torí ẹ̀ tó máa ṣe san jésìá wọ́n sọ pé lẹ́ka màálẹ́lẹ́ wà á rí ká mà á rí yà gbogbo dáhà náà lẹ́tọ̀ọ́ sí wọn náà ti lẹ́tọ̀ọ́ sí báyìí gbogbo tó ti jẹ́ díìtì lórí wọn ti di díìtì lórí tiẹ̀ náà sọ yàtọ̀ ní ìsìnkú lẹni tí ń gbà sákọ́lẹ̀ ṣe fún un náà àlékún fún un. síbò ti rà á ojú àlọ ọba tàn three thousand àmọ́ tó ọba ti rà á ọ̀gbọ́dọ̀ tàn tó nù látẹ̀bẹ́ máa lè sàrìn dẹ̀ nítorí ọba ti ní ọ̀gbọ́dọ̀ tàn sẹ́mi pé èèyàn mẹ́ta náà ń bu káta rẹ̀ wọ́n sì ti bí tó ti lè rà three three hundred ọ̀hún ni ẹ̀mú seven seven hundred wa o tí ì ní ọ̀wá ń ta ọ̀n ta tó nínú haramu náà kálí sísọ. Thank kí ló a fi máa da tálẹ́ǹtì sọ́mà ẹ̀rín náà ti parí rẹ̀ mo tẹ̀sí báwọn kan wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n láwọn èèyàn tí ọ̀gbàgbọ́ yìí wọ́n ní kí ló dé táwọn ọmọ tẹ̀ káwọn ọmọ kúnlẹ̀ káwọn ẹ sọ pé ńgbà tẹ́yìn ti di mùsùlùmí ẹ̀yin ò ṣe bẹ́ẹ̀ mọ́ ó ti tó lẹ́yìn gbàtẹ́yìn ti di mùsùlùmí ẹ̀ ṣe kí ni ẹ̀ ṣe. gbogbo mùsùlùmí tí ṣe bẹ́ẹ̀ kọ́ ọlọ́bẹ̀ ẹ̀yọ làwọn tó yé ajẹ́rò ti jẹ́ wọn ìyẹn fún ọ̀gbẹ́ ti sáàmù yín kankan bàbá àjẹlè máàmù bàbá àjẹlè àdáni wọn mọ títí sáǹkọ ìrọ̀ la tó bẹ́ẹ̀ lẹ́yìn yẹn lè máàmù náà àrẹ ti jẹ́. Tọ́tọ́ láti àkọ́kọ́ ni pé zoro àti asiri àwọn alùsùn ní ipa pọ̀ àwọn alùsùn ní ipa zoro àti asiri pọ̀ mọ́gírìbì àti ṣáà nìkan ọmọ pa ọ̀gbẹ́ wa ó sì kọ́mọ̀ láwọn àdúgbò àti ẹ̀mọ̀ pa zoro àti asiri pọ̀ ọ̀gbẹ́ wa tó bá sì ní jẹ́ kó ní rìn àjò ọ̀gbọ́dọ̀ pa júmọ̀ àti asiri pọ̀ ọ̀gbẹ́ wa wọ́n yẹ pa júmọ̀ àti asiri pọ̀ ọ̀tọ́ lábẹ́ òfin ọlọ́run. Ambos ń bọ̀ tí wọ́n ti sẹ́ tí wọ́n á wà ń lé ẹ̀fọ́ àrísọ̀ láti tún máa tún ẹ̀sìn pa ọmọ ẹgbọ́n nǹkan bẹ́ẹ̀. so ọ̀tọ́ lábẹ́ òkan magreb àti ìṣá ìdíkalẹ̀ máa pa tí wọ́n ti wá pa magreb àti ìṣá ìpapọ̀ àtúpadà sórí áṣúlò nù tí wọ́n ti pa magreb àti ìṣá ìpapọ̀ tí wọ́n lè ṣe sunna tòrọ̀ sí bàtàl magreb sunna ti máa bẹ lẹ́yìn magreb tẹ bá tẹ ti parí jáàmù ẹ jáde kó nu mọ́sálásí kálukọ gbalẹ ẹ lọ ẹ wá bí onu mọ́sálásí dàsìkò ìṣá ẹ kílẹ̀ ti jáàmù torí tùmọ̀ jáàmù ni pé kásìtọ̀ láti kálukọ ti kékeré ni kọ́mọ gbalẹ rẹ lọ ẹlẹ́yìn ìjà lọ́sẹ̀ kàtẹ́ ti màpẹ́ tó ìṣá ẹ ẹ má wọlé tó jáàmù ẹ jókòó rẹ̀ ní ìṣá ẹ. ní àràfà nìkan láti dáná fi pa lóòrò àti àkùrẹ́kọ̀ bàtà wọn lè sún àwọn ipa pọ̀ mọ́ ipa pọ̀ àdìsí ibn Abbas tó sọ pé mo rí ní Madina ojú ọrọ̀ nǹkan kan ṣe anábì pa lóòrò àti àkùrẹ́kọ̀ Maghrib àti ìṣáì àwọn lè sún náà fi lóòrò àti àkùrẹ́kọ̀ yẹn ti tẹ́ torí Imamu Tirmidhi sọ pé gba àdìsí tó wà ní mi làwọn olùmọ̀tì ti tẹ́ àyàfà àdìsí àtàdìsí bíi mẹ́ta mẹ́rin ọjọ́ márùn-ún fún ọ̀dìsí tọgbẹ yẹ wa onígbà mi fíkì òtún wa kò wádìí jinlẹ̀ àwọn èèyàn ní wádìí jinlẹ̀ ọkàn rádi sí wọn kàn gùn lé ní àdàlù tó lọ. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك